الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لي أقوى أن يتوقع وتسواجه ولكن أجوكتي يا fún allah subhanahu wa ta'ala a ń bẹ allah subhanahu wa ta'ala kó ṣe ìkún ọrẹ fún ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ àwa olùfitọ́rọ́ kọ́bọ̀ dá sí ètò bí àwùjọ ṣe ti rí tó tó gbé dání kọlẹ̀ nǹkan kó sì ń gbìyànjú rẹ̀ náà so ọlọ́run kí ọba wa kún yín ní orí iṣẹ́ yìí bákan náà àwa náà àti olùgbọ́ wa táwa náà ń fi mọ̀nà tá fi ń dá sí bí wọ́n ṣe bẹ́ lọ́n fún wa gbogbo apáta ọlọ́run kó fi àlùjẹ́nà kó fi san wá ní ẹ̀san pẹ̀lú ìyọ́nú rẹ̀. náà gẹ́gẹ́ bí wọ́n sọ fún wa àkórí ìbánisọ̀rọ̀ wa ta pè ní alhidona èyí tí ìtumọ̀ rẹ̀ ń jẹ́ sísàkóso àbí ìsagbátẹrù títọ́jú ọmọ tó pé lọ́dọ̀ àwọn tọ́jú lóyìnbó àwọn ọ̀túnmọ́ lè kọ́ lóríṣiríṣi wọ́n lè pè é ní guardianship bákan náà ní èdè lárúbáwá ó ní àwọn kalimaati náà tó ní í ṣe pẹ̀lú kalima alhidona tá a mọ̀ sí rírí ọmọ ríragabu ọmọ nínú àwọn tó ní í pẹ̀lú rẹ̀ tọ́fẹ̀ jọra wọn ní alkafala bóyá ìjà ọmọ wò yálà ìgbà tẹ́ ń tún bí ń bẹ láyé pẹ̀lú àwọn ọ̀dí kan yọ bọ́ sọ́dọ̀ ẹnìkan àbí ẹni tó bí ti jáde láyé so a ti rí i pé rólé ọ̀sẹ̀lẹ̀ nípa nípìsí ayé inú suratu mariam kọ́ yẹn nípa ọ̀rọ̀ anábìwá zakariya ìkẹ́ wà kàfàlà á zakariya eléyìí ìyàwó mariam bákan náà ni pé alwilaya òun náà ní ṣe pẹ̀lú rẹ̀ pé ìṣe olùsìnkúwọ́ fún ọmọ bákan náà alwisaya ìṣàsọ́ọ́lẹ̀ pé tí wọ́n bá kú lágbájá ní kọ́ ọmọ mójútó àwọn ọmọ mi òun náà ní ṣe pẹ̀lú rẹ̀ àkòrí tí a fẹ́ kó sí yìí ṣùgbọ́n ká má bàa fà á lọ́wọ́ ná ìtumọ̀ rẹ̀ tó tọ́ pé ní èdè lárúbáwá òun náà ni kéèyàn kó nǹkan mọ́ra kódà àwọn àmọ́ lónìí èdè lárúbáwá pé tí ẹyẹ bá rágàbọ ẹyin àbókù ẹyin rẹ̀ mọ́dọ̀ wọ́n sọ pé kádọ̀nà tọ́hìrù bẹ́ẹ̀dọ̀hù ìdàdọ́mọ̀hù ìlànà fìhì tẹ́tẹ́ jẹ̀nà hẹ́yì nígbà tó bá ra ìhẹ́ rẹ̀ bó a sàn pé àwọn abiyamọ tòótọ́ wọ́n mọ́ ràgàbo ọmọ wọn náà ni kódà àtọmọ ọlọ́mọ ṣùgbọ́n ní èdè lélẹ́yìí kò sì tako ohun tí ẹ̀sìn náà mú wá fún wa nínú òfin ẹ̀sìn Islam torí pé àwọn kẹlímáàtì ń bẹ lóṣìṣì láwọn gbólóhùn tọ́jọ́pọ̀tọ̀ ní báwọn yóò ṣe mọ̀ọ́mọ̀ nínú èdè ṣùgbọ́n sẹ̀ríyà ni wàá sọ pé ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ní nínú òfin ẹ̀sìn Islam jẹ́ pé eléyàn ni ó sì mú mú láyà ní tó bá jẹ́ mùsùlùmí pé kí lẹ́sìn pé kí ló ní ń jẹ́ láàfin ní fi ìtumọ̀ ti èdè táàfin túhun tí ó jẹ́ ti ẹ̀sìn tó fi wá jẹ́ pé àwa fi ní fi kẹta ko ọ̀kan níbi tó bá ti déédé á jò pọ̀ mọ́ra wọn tí ọmọ túmọ̀ pé ìtumọ̀ tẹ́sìn pé àti ìtumọ̀ tí èdè pé ó ṣe wẹ́kú ara wọn báyìí lápẹ̀rẹ̀ kẹ́lìmọ̀ àsọ̀lá táwọn pè ní sọ̀lá àsọ̀lá ìtumọ̀ rẹ̀ nínú èdè ni pé àdùáù ṣùgbọ́n ní ṣẹ̀ríà ńkọ́ òun náà ni iṣẹ́ kan tá a mọ́ pilẹ̀ pẹ̀lú takbiratul ihram tá a sì mọ́ parí ẹ̀ pẹ̀lú at-taslim tó ní rúkú ònú tó ní foríkalẹ̀ tó ní òun náà nínú ṣùgbọ́n ìtumọ̀ sédè pè tó pè ní àdùáù tàbá wo nù sọ láti yẹn náà láti pilẹ̀ dópin dùáù yẹn náà ó tún ti kóhun náà sí ni ó túmọ̀ pé ó túmọ̀ pé àti ní ìtumọ̀ tèdè àti túmọ̀ sẹ̀ríà gbogbo ẹ̀ ló ṣe déédéé ara wọn. bẹ́ẹ̀ náà ni kẹ́lìmà alhidọ́nà nínú èdè àti inú ẹ̀sìn ọjọ́ra wọn ṣùgbọ́n nínú ẹ̀sìn lákòótán òun náà ni n ta pè ní hibsu manla yastaqillu bi umurihi wa tarbiyatihi bima yuslihu òun náà ni ṣíṣe dáàbòbò ríràgàbò sísàmójútó ẹni tó jẹ́ pé kò lè dá àlámọ̀rí ara rẹ̀ mójútó kò lè dá dúró kò lè dára rẹ̀ tọ́jú àwọn ọmọ wa tọ́jú rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ó jẹ́ káyé rẹ̀ ó ṣe kíni kọ́ da kí àlùkìyàmà rẹ̀ náà kó ṣe kíni kó sunwọ̀n gẹ́gẹ́ bí àwọn onírànà àwọn àfa bí wọ́n ṣe túmọ̀ rẹ̀ nínú àwọn tírà alfiqh bẹ́ẹ̀ bí almugni afawa ibn qudama mugni al-muhtaj wa kashful qina àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn tírà tó jẹ́ tírà tí ń ṣàlàyé ẹ̀sìn fún wa níbàámu sí bí Allah subhanahu wa ta'ala àti anabi sallallahu alayhi wa sallam bọ́ ìsàlàyé rẹ̀. kí ni wàá ní ìdájọ́ sísàmójútó ọmọ rírè torí pé ẹni tó lè sàmójútó ọmọ á padà débẹ̀ torí pé lómi lè bímọ gan tẹ́kùn ló bí lóòótọ́ ṣùgbọ́n lè mọ́ lẹ́tọ̀ọ́ ó lè mọ́ lẹ́tọ̀ọ́ àti pé lábẹ́ lákàtà rẹ̀ lọ́mọ tó bí ọ wà tí máa ń bẹ́ẹ̀ gan àwọn tó bá ní òye tí wọ́n sì gbẹ́sìn yé wọ́n mọ̀ káàánú ọmọ yẹn pé Allah subhanahu wa ta'ala ní ọ̀sọ̀ wọ́n mọ̀ fàdúrà sọ ọmọ nígbà tí wọn ò lè já lọ́wọ́ ẹni tóbi kọlọ̀ kó ṣe gbogbo wa lóbi dáadáa àwọn tó rí ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó ti bọ́ kìyàmà rabbi irhamhuma kama rabbayani ọlọ́run jẹ́ apáàsì lára àwọn ọmọ wa jẹ́ ọmọ wa náà apáàsì lára àwa náà Ni pé ohun tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ rẹ̀ tó pé náà àkàmù tẹ̀kìlífì pé ṣé ọ̀ràn èèyàn ni ṣé wájìbù ni ṣé súnà ni ṣé mùbáà ni ṣé mustahabu ni ṣé màndúbù ni eléyìí yóò ti yé àwọn tó jẹ́ àwọn àfa onímọ̀ táwa ń jọmọ kéwù fún wọn. ní pé nínú ìdájọ́ ẹ̀sìn ní àkàmù fìkìhíyà ibi tó fọ́ọ̀lù sí ìmójútó ọmọ ìfagbátẹrù rẹ̀ òun náà ni pé abẹ́ ìjẹ́dandan náà ni torí pé yorùbá náà máa sọ pé ohun tó bá jẹ́ kó àlè mójúkò ńbẹ̀ dẹ̀dẹ̀ ni ká mójútó nǹkan tó bá jẹ́ kó tó bá ṣòfò ọbàjẹ́ nǹkan tó pé inú ọkàn ọmọ ọbàjẹ́ àbọ̀dọ̀ kájú ń àmójútó nǹkan yẹn torí pé ọmọ tá a bá mójútó tí ọ̀rẹ́ nìkan kan ṣùgbọ́n rẹ̀ ọ̀rẹ́ nìkan ṣàmójútó ìgbésí ayé rẹ̀ ọmọ yẹn ọ̀parun ìwà parun rẹ̀ àbí ìbàjẹ́ ọmọ yẹn yóò kó nira bọ́mọ yóò sì kó nira báwọn tí wọ́n jọ ń lò nínú àwùjọ nígbà tó ti wá rí bẹ́ẹ̀ inú ìpìlẹ̀ ni pé ohun tó bá jẹ́ pé a lè rọrùn èèyàn mú wá àyàfi kí a ṣe òun ní ọgbà dájọ́ pé ọ̀ràn èèyàn lòun náà ayé ò ní rọgbọ nígbà tí ọmọ burúkú bá pọ̀ láwùjọ àyàfi kárí kí ọmọ rere ń bẹ láwùjọ ọ wá túmọ̀ pé káyé ó lè gún kó lè rọgbọ ká lè gbádùn ayé gbogbo wa ó di dandan fún wa ká tọ́jú àwọn ọmọ yálà yìí tá fúnra wa àbáwọn tó jẹ́ pé tí wọn ò bá sí mọ́ ìjámójútó wọn ti sí sọ́rùn àwa kan gẹ́gẹ́ bá lùkọ́ àti gbé wá pé wà á lẹ̀ wárí mẹ́tìlú zalik torí pé túmọ̀ kan ni yorùbá sọ pé súnmọ́ yàtọ̀ sí gbági súnmọ́ súnmọ́ súnmọ́ ọ̀kẹ́gun sẹ́nìkan jẹ nìkan lọ látàrí báyìí dandan wá ni kádàbòbò òun ti jẹ ọmọ kúrò níbi ìparun torí pé sàmọ̀ pa ara wa gan fúnra wa àbọ̀dọ̀ para wa èyí ká gbé ògiri ara rẹ̀ kó ṣera rẹ̀ bó ṣe wù ú èmi mọ lápá mi tó bá lè pín ọkàn ó sì jìyà lórí ẹ̀ nígbà tó bá lò nílòkulò torí pé àṣàkáǹtì fún bá a ṣe lo àkókò wa ẹ̀jẹ̀ ara wa omi ara wa ojú wa ahun wa gbogbo oríkèé wa àtá ló fi lọ bíi pé ọ̀lẹ́tọ̀ fún èèyàn tó jẹ́ mùsùlùmí olùgbàgbọ́ òdodo kó ta ọ̀kan nínú oríkèé ara rẹ̀ ló fi jẹ́ pé inú Islam kódà nínú ẹni tó yẹ kí gbogbo ayé ó kí jù iná ni mùsùlùmí ẹ̀jẹ̀ pọ̀ lára rẹ ni nǹkan lọ́sẹ̀lẹ̀ ni wọ́n fẹ́ jẹ́lẹ̀ fẹ́ nìkan mùsùlùmí yẹn ta ẹ̀jẹ̀ tó kọ́ bá fà ní ara torí pé kìí ṣe dúkìá rẹ̀ torí pé yẹn lè wọ pé nǹkan yẹn bá jẹ nǹkan báyìí mọ́ fún yẹn lẹ́jẹ̀ ẹlòmíì sì ń jẹ́ tòun ti bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ń lọlẹ̀ kódà kódà wọn mọ̀ fi sẹ́lómi la yóò ti mọ̀ tọ́ wọn mọ̀ fi sẹ́lómi la yóò ti mọ̀ yá ìgbà tá àgbádùn wọn júwe pé jẹgbá jẹ àwo kò lè lẹ́jẹ̀ lára kí la jẹ tó fi jẹ́ pé níjọ́ ìyá wa ti dé wa ìjẹ́ ti ń bẹ̀ ń bẹ̀ láti bẹ̀ tó tó mọ̀ pé dúkìá Allah subhanahu wa ta'ala ni ìmójútó rẹ̀ tó ẹ̀jẹ̀ ara àtomi ara yẹn ni Allah subhanahu wa ta'ala sọ fún wa pé a dá fún yín lórí ilẹ̀ pé kullu mimma fil ardi halalan tayyiban ẹ má jẹ ìjẹkújẹ tí ó bẹ̀jẹ̀ yín jẹ́ ẹ má jẹ ìjẹkújẹ tí ó ba omi ara yín jẹ́ torí pé ẹ ṣàkáǹtì fún un bá a ṣe túnlẹ̀ sí kẹ́ débẹ̀ láti tún ẹ̀yin náà ṣe wala tufsidu fil ard ba'da islahiha tẹ́bátọ́ alẹ́ ẹ̀sìn ìbàjẹ́ yẹn náà dáadáa tẹ́ tún ṣe náà wàdùwù khawfan wa tama'a ẹ̀ tún mọ bẹ́ẹ̀ lọ́n pé àwa ti ń ṣe dáadáa oníyàmọ̀ balẹ̀jẹ́ àbalẹ̀jẹ́ ọlọ́dàdà là ń ṣe dáadáa yìí náà tẹ́ ó gbà wa jọ bọ́ sójú ẹ̀ mọ́jì ẹ jẹ́ pé dáadáa là ń ṣe mọ́jì ọ jẹ́ pé àìdáa ni ó ti bẹ̀ jáde. sòlẹ́tà yìí báyìí ni pé wọ́n ní ọ̀ràn èèyàn rẹ̀ pẹ̀lú gan alhujubul àyíní yìí ni tàbí ká pé fardu ayin ọ̀ràn èèyàn ojúlówó ni fẹ́ni kọ̀ọ̀kan tá ń bẹnu àwùjọ wa nígbà tá a bá ti rẹ́ni tí ó ṣe kí a nígbà tá a bá ti rọ́mọ tá a wọ pé ó ní ìdí ká mójútó. ṣùgbọ́n gbàtà bá ti ráwọn míì tí ó ṣe nígbà míì jẹ́ pé ẹnìkan ló bímọ yẹn fúnra rẹ̀ àwa tí ọjà wà lábi yọ ọmọ jí ọ̀ràn yẹn tí fi tó fún nígbà tá a bá rẹ nìkan tó lè tẹkì á bọyọ ọmọ kẹnu ẹbí wa bàbá rẹ ti kú ni àbí kékeré yọ ọmọ padà sípò ọ̀ràn yẹn tí fi tó fún ni gẹ́gẹ́ bí yorùbá náà ṣe mọ sọ pé gbogbo alájẹ mọ̀lú gbogbo akọ́lá pa mọ̀lú àti ní pín ọmọ ẹni tó kú nú ẹbí wa káwá pé èmi ò mú apá rẹ mọ tọ́jú apá wọ́n mọ tọ́jú ẹsẹ̀ á kọ́ ọ̀fẹ́ nìkan á mọ fi mọ̀rìn àti àdúrà á mọ fi kún ènìyàn lọ́wọ́ lágbárin ìta akọ́ bùkátà sí nìyẹn kí lọ́wọ́ á kó sínú alhidọ́nà yẹn ìsagbátẹrù mójútó ọmọ sọpé ohun tó kó sínú kì í sàkórí ìbánisọ̀rọ̀ ọjọ́ kan kákọ́ dìyẹn mú kó kàlọ́ kó lè mọ̀ wọn ara rẹ̀ lọ́mọ tá a bí sa e, atọ́ láti darí ọmọ yẹn àgbọ̀ tòró ní mọ́jẹ̀mú wọ́n tó pé wọ́n lóore ọmọ ẹ̀ǹ jásẹlẹ̀ àfi àtúká lọ́kọ-láya ẹ̀ǹ láwáyá náà mọ̀ gbọ́mọ lọ ta ni ó gbé e lọ ní pẹ̀lú ọlọ́run á mẹnu balẹ̀ ẹlòmíì lè lẹ́tọ̀ọ́ tó jẹ́ pé bóun ṣe rí yóò sì gba ẹ̀tọ́ rẹ̀ kó lọ́wọ́ rẹ̀ bọ́ sọ́dọ̀ ẹlòmíì ló fi jẹ́ pé àwọn tí alhidona kó sínú òun náà ni pé hibdul ma'adun wa imishakihi amma yukhdiyahu ìkáfàrú ìmójútó ẹni tá a fẹ́ mọ ṣàkóso àmójútó rẹ̀ yálà a fẹ́ ja sọ́dọ̀ a fẹ́ ja pé ọmọ mi náà ni èmi ní ń gbé lọ bàbá rẹ̀ kọ́ ìyá rẹ̀ kọ́ ni ó gbé sọ́dọ̀ òun náà ni pé ìkó lámúrè kúrò níbi nǹkan tí ó lè fi sùtá kàn yálà sùtá yìí lè jẹ́ sùtá àfojúrí físíkù ó sì lè jẹ́ ìtí ó jẹ́ ìtí ó spiritual láwọn kan tó lè kó bọ́mọ. wọ́tẹ̀rìbìyẹ́tuhu lìyẹ́mù bákan náà àti ìfún ní ẹ̀kọ́ ìrèé láti lè develop both physically and mentally and spiritually. tọ́kùtẹ́ pé a ń tẹ́ àwọn ọmọ yìí sà ń ga ń ga ṣùgbọ́n sọ́kọlọ rẹ̀ náà ń bá a dàgbà papọ̀ àwọn tó kó sínú nìyẹn o gbẹ̀ntẹ́ ọjọ́ ọmọ o tọ́ba ní lágbájá ní ń ṣàkóso ọmọ yìí abẹ́ rẹ̀ lọ́wọ́ wọn eléyìí kò lè wáyé àwọn méjì tá a kà yìí tó kó àwọn nǹkan tó pọ̀ sínú bí ọ̀jẹ́ pé ká mọ̀ ṣe nǹkan tí ó tún ọmọ yẹn wàtà bìtọ̀ àti ìgbà àlùkáwà ní àti wíwẹ̀ fífọṣọ rẹ̀ tọ́ba kó ti tó fọ̀ fúnra rẹ̀ pípa aláṣẹ kó lè fọ̀ pípa ara fún. ìgbà wo ni ọmọ sùn ìgbà wo ni ọmọ jí gbogbo eléyìí ni eléyìí kó sínú tàbá wo tíra fa wa tó ń pè ní albadai àtàwọn tíra míì á ba àwọn àkótán ohun tí ń jẹ́ jíjá ọmọ sọ́dọ̀ yìí ó tún mọ̀ kó sọ̀rọ̀ pé ọmọ mi ń bẹ lọ́dọ̀ ìyá rẹ̀ gan yóò sì dọ̀tí tó máa béèrè pé ṣé ìyá ọmọ yìí ti kú ni gẹ́gẹ́ bí ṣe mọ́ jẹ́ èébú fẹ́yìn òbí náà nígbà tí wọ́n bá ń sọ fún ọmọ yín pé ọmọ aláìlẹ́kọ̀ọ́ tó jẹ́ pẹ́yìn ó pé wọ́n ń bú àwọn tó bí nìkan wọ́n ní kọ̀ lẹ́kọ̀ọ́ túmọ̀ pé ńlé wọn kò sí ẹ̀kọ́ mẹ́wàá pé àkérò ẹmọ́ pé láláìlẹ́kọ̀ọ́ ẹ pè é ní aláìgbẹ́kọ̀ọ́ àbí àkọ́ gbà tẹ́yìn fi yọra yẹn sí tẹ́bírí ara yín pé akọ òun ni ọ̀gbà ló túmọ̀ pé tọmọ bá rí ń dọ̀tí ní dọ̀tí tí ò ṣe tọwọ́sọ tí ò ṣe ń jẹun tí ò ṣe eléyàn náà ti ń júwe pé sẹ́lẹ̀ yìí sì dẹ́ni mójútó yálà àwọn òbí rẹ̀ gángan náà báwọn kan tí wọ́n já o ló fi jẹ́ pé àníṣe tá lábẹ́ ìtumọ̀ mo ní alhidona níbà náà ní eléyìí kí Allah subhanahu wa ta'ala kó kún ẹnì kọ̀ọ̀kan wa lórí àwọn ọmọ tá a níkàpá lórí wọn bóyá yálà àwọn tá a bí fúnra wa àbáwọn tí ń bẹ níkàpá wa tọ́jọ́pá wa ní sẹ́kàn lórí báwọn ó ṣe jẹ́ yẹn. abẹ náà kọ́mọ̀sálà ìsàn olùbánisọ̀rọ̀ wa ní ẹ̀sán olóore tí wọ́n ti ń gbé wa rìn lórí ọ̀rọ̀ tí a pè ní àlẹ́ṣẹ̀dọ́ọ̀nẹ́ ilé tí a ní ṣíṣe agbátẹ̀wò àbí ṣíṣàkóso ìtọ́jú oríire ọmọ orí rẹ̀ ní a sì wà pẹ̀lú àánú ọlọ́run ẹgbẹ́ kejì ilé tí a tún ní fún gẹ́gẹ́ bí ìbéèrè òun ni pé ta ló lẹ́tọ̀ọ́ láti gba ọmọ sọ́dọ̀ láti máa ṣàkóso ìgbésí ayé rẹ̀ àti àwọn ọmọdéhùn tó rọ̀ mọ́ ta ń lẹ́tọ̀ọ́ nínú bàbá àtìyá àbí nínú mọ̀lẹ́bí náà ni láti gbọmọ sọ láti mọ sí tọ́jú rẹ̀ àwọn májèmú wo ló sì wàá rọ̀ mọ́. naam alákọ̀ọ́kọ́ mbẹ̀ òun náà ni pé àwọn nǹkan tá a fò yọ pọ̀ torí ká lè mú ọba àwọn nǹkan tí a ní bùkátà sí wa lọ́kọ́ lọ́nkọ́ bá a sin àwọn onímọ̀ ní ẹ̀sán dáadáa lẹ́yìn àwọn àlàyé tó ń wá fún wa lórí àgbọ́yé láti náà àdìsí ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn àhímà tí wọ́n ti lọ ọlọ́run kí ọba wa kẹ́ wọn ọlọ́run kí ọba wa gẹ̀ wọ́n. naam àwọn olólẹ́tọ̀ láti tọ́jú ọmọ láti gbọ́ ọmọ sọ́dọ̀ àtàwọn ọmọjẹ̀mú wọn aláwọ̀kọ́ ni pé a ti mọ̀ pé ìran èèyàn méjì náà ni Allah subhanahu wa ta'ala ló dá sáyé ìran ẹlẹ́ẹ̀kẹta mọ́ wọn ipò ìran ẹlẹ́ẹ̀kẹta sáà ń pé ọwọ́n yẹn náà lọ́dọ̀ àwọn àfọ́ oníṣẹ̀ríà nígbà tó bá di pé ìdájọ́ dé yóò ní bí wọ́n ti dájọ́ rẹ̀ tí wọ́n fi páàkì ẹ̀ sí pé ibì kan náà lọ wà ọkùnrin àtobìnrin ẹlẹ́ẹ̀kẹta ta ní tí kọ̀díṣẹ̀ mọ́ kan padà páàkì ẹ̀ síbì kan òun ni kàkà ń sákọ́ ìsábò wọ́n mọ̀ pé ní hunsal muskil ṣe yóò ní nǹkan ọkùnrin yóò sì ní nǹkan obìnrin mùtàwá ti wá sọ pé tó bá ti dìdájọ́ ẹ̀sìn bá dé wọ́n wá òkè èwo láàmú fi dá lẹ́jọ́ wọ́n máa wò pé ọ̀dà eléwo ní fi ń sẹ̀yọ́ tí fi ń tọ̀ yọ gbà ká sọ nígbà míì èwo ní àbí tó bá méjèèjì náà èwo ní lójú wọ́n sọ pé wọ́n máa ń lò ẹ̀sìn pé eléyà ọ̀gbọ́dọ̀ lo òun mọ́ ìyàwó ni ọfẹ́ tọ́ bá rẹ̀ ń tí ọ̀fẹ́ ọ̀tòun ti bó ṣe rí kéde kọ́ ọmọ ọjọ́ kọfẹ́ nìkan tó mọ jẹ́ aya fún ẹnìkan ni wọ́n bá wá pámánẹ́ǹtì sí yẹn gúrùpù yẹn náà ni ó bì lọ́ǹgì sí èyí tó ní tí nǹkan bẹ lára rẹ̀ sí kejì yẹn nǹkan bẹ ń bẹ pé lábẹ́ pé yakhluqu ma yasha'u wa yakhtar bọ́ba ti wọlọ́run ní ṣe kí ni ní dẹ́dà torí mi jọkùnrin èmi kọ́ mo tíì pọ́kùnrin mi ká Allah subhanahu wa ni kí ọ̀dá mi tí wọ́n ti ẹ̀mọ̀ pé ìdásọ́ lọ́run dá wa gẹ̀kọ́ tẹ́lòmíì lọ́rùn ní fi ń pààrọ̀ àwọ̀ ẹlòmíì fi ń pa òun sàfẹ́ ga ẹlòmíì fẹ́ kúrú ẹ̀ńtọ́lọ́run ní ó kéré ẹlòmíì tún lọ́run fún ìdí rẹ̀ ńlọ́run fún àyà rẹ̀ ńlọ́run fún ẹ̀kẹ́ rẹ̀ yóò padà dàdé òfin. ìwọ́n bá ti mọ̀ pé yàkàlùkù máa yàṣẹ́ wáyà tẹ́rù yóò bẹ̀ lábẹ́ ń tó ní ayọ̀ ọkàn pẹ̀lú bí Allah subhanahu wa ta'ala ṣe sí. ní pé ẹ̀ńtọ́lẹ́tọ̀ láì tọ́jú ọmọ ìrìnyẹn ni ọkùnrin àtobìnrin nínú àwọn tó lẹ́tọ̀ọ́ sí kì í ti pé jọ́sẹ̀ ní ọkùnrin abẹ́ ní obìnrin gbogbo sọ fún wa lẹ́kẹ̀ẹ́ pé súnmọ́ yàtọ̀ sí gbági àmọ́ lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn jura wa lọ tí ẹ̀tọ́ tẹnìkẹ́ bá bọ́ fún yọ bọ́ sórí ti ẹlòmíì tó bá bọ́ lórí tẹni tó tẹ̀lé yọ tó bọ́ sórí ti ẹlòmíì ṣùgbọ́n lákòótán wọ́n ní èyí tó ṣe jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ níbàámu sí àwọn hadith anabi sallallahu alayhi wa sallam àti àwọn àyà náà alukur'an òun náà ni pé wọ́n mọ́ ti obìnrin síwájú pé obìnrin mọ́ lẹ́tọ́ àti gba ọmọ sọ́dọ̀ ju ọkùnrin lọ pàápàá jùlọ nígbà táwọn ọmọ bá wà ní àwọn ọjọ́ orí kan àtàwọn ọ̀pọ̀ kan torí pé kíni lè ọlọ́run gbogbo obìnrin tó kù ọlọ́run jẹ́ kíròyìn méjì yọ lára yín o tó máa ń kí obìnrin ní pé obìnrin bí ọkùnrin bóyá níbi tó bá yẹ kó sakin tí èsè ókì tí ó bà á ló kọjẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní torí pé àwọn obìnrin àánú mọ́ pọ̀ lára wọn bákan náà ìkáràmọ́sìkí ìmọ̀ ọbẹ̀ lára wọn ju ọkùnrin lọ nípa àtàràrà sí ọmọ ẹjá wò inú ọ̀rọ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ Yorùbá wọ́n sọ pé abiyamọ kókó wọn ní olè wò kó sábiyamọ ni wọ́n pé kò ní gbọ́ ẹkún ọmọ rẹ̀ kọ́mọ sí kíni. kọ́mọ tàti wèrè tí wọ́n rẹ̀ ni pé kàràdọ́ mọ̀ sọ pé ah, ọmọ mi ní kéènì tí ó pa àwọn fífi tí ó lọ gbé ọ̀yà káwá wà àwọn tí ń bímọ lé mi síbẹ̀ ni wọ́n. àti jẹ́ àti mu lẹ́gbẹ̀ẹ́ kan àìníkàkọ́ ọ̀kánjúà ó ti ẹlòmíì débi pé nù tá à ń gbọ́ pẹ̀lú à ń rí ẹlòmíì tí ń wọ́n ní àtijọ́ àti tí ẹlòmíì láwọn táwọn yẹn ń sọ o tí ó sì sun ọmọ mọ́ block láti mọ lọ sí iṣẹ́ bí ó ṣe jẹ ọmọ táwọn kòtò rẹ̀ ní láfi ṣe kíni láfi ṣiṣẹ́ ọkọ̀ kan sì ni ó gbéyàwó ní sílé tó ń lọ ṣiṣẹ́ àárù ní ọ̀dọ̀ àwọn tí ń mọlé ọ̀rọ̀ pé ta ló ń gbọ́ ọmọ kalẹ̀ fún kọ̀rẹ́ tí ó gbé kalẹ̀ fún lábẹ́ àlẹ́ ìdánwò tó ti sọnù láwùjọ báyà kò rí yakọ àbí wọn ọ̀jọ́ rẹ àti yakọ àbí ya tiẹ̀ náà àbí ládùúgbò kan kọ dá yóò ti sun ọmọ mọ́ yóò tọ́ wá sọsọ mọ́ ní ẹsẹ̀ yóò sọ mọ́ ní blọ́ọ̀kì náà kọ́mọ ẹ̀ wọ́n bá ti nìsẹ́gbẹ̀rẹ́ náà yóò nìkẹ́ tí ọmọ jákẹ́ padà tọ́mọ ó níye wákàtí ó fi wà nípò ewúrẹ́ ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ o ẹni tó lọ́pàá dẹ́wọ̀n náà ló tì wọ́n débẹ̀ ọlọ́run dákun bá wa tán láàmú ẹ̀rí wọn sí ni pé wọ́n ní obìnrin mọ́ láàánú jù so bákan náà ara wọn mọ́ tarìrì sítọ́jú ọmọ ju ọkùnrin lọ ló fi jẹ́ pé nínú lákòótán pé wọ́n fẹ́ ń lẹ́tọ̀ọ́ alìyẹ̀kù àhàdà ìsì fi ń tọ̀nà pé kọjá pé àwọn ni wọ́n ọmọ kéékèèké ọbẹ̀ ní ìkáwọ́ wọn ṣùgbọ́n lẹ́yìn òtí túmọ̀ pé ó ti túmọ̀ pé gbogbo obìnrin o tàbí lápàdé mọ́jẹ̀mú pé torí àwọn mímẹ́tọ́ pé inú obìnrin tòun ti bẹ́ẹ̀ tà ní gbọ́mọ sọ́dọ̀ rẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ náà ọkùnrin tọmọ yìí wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ó tún wá lè yẹ̀gẹ̀rẹ̀ nínú àwọn tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí òfin níbẹ̀ lọ́dọ̀ wọn àbáwọn ti dá wọn ọjọ́ orí kan àbáwọn ọ̀sẹ̀lẹ̀ kan yọ yẹ̀ bọ́ sọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ọkùnrin ọkùnrin yìí lè jẹ́ ọkọ ẹni tó bímọ fún rẹ̀ pàápàá àbí àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí torí pé obìnrin náà lè jẹ́ ìyá tó bímọ fúnra rẹ̀ àbí ìyá ìyá rẹ̀ àbí ìyá ọkọ rẹ̀ àbábúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ tó jóbìnrin torí pé wọ́n ní kí ló fi kí àwọn ọkùnrin náà ni pé torí pé sábàáníkà wo alhimaya protection wasiyana àti èyí tá a pè ní ìdáàbòbò àti ìragbàdí ni wọ ìkọ́mọ̀tò masọ́ọ́lì sẹ́gàr akdam àti ká lè dúró kó bá lọ́mọ yóò ti dà ọkùnrin ọ̀ní agbára tí wàá mọ̀ ká a rí i pé tí ìyá bàbá ọmọ wíńgbà míì yọ ọmọ sọ fọmọ yẹn pé ẹjú bàbá yẹn ó dé ń sọ fún dáàdì yìí ó tẹ̀lé pé arínà àwọn afáwọn àti akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ìpín káwọn ọkùnrin náà mọ̀ sọ̀rọ̀ mọ̀ ju kí ìyàwó rẹ̀ ọsọmọ di ọ̀tá rẹ̀ ẹ̀yin obìnrin náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ibi tí wọ́n yẹ ọmọ wí mọ̀ sọ̀rọ̀ bá wọn pé bàbá wọn ni bóòsù tó bá ti dé òun lọ́mọ yẹn lù wọ́n náà lù wọ́n tó bá ti lẹ́kọ̀ọ́ bá àti lu ọmọ kìí salálùpa kìí salálùbàjẹ́ kọ̀ọ̀kan níjẹ́ kọ́ máa wọ̀ pé bàbá ṣe dádì mọ́mí yẹn lù yẹn ti wọn bàbá wa ní luyan luyan responsibility tẹ̀ méjèèjì ni ṣùgbọ́n ìbẹ̀rù ọkùnrin mọ́ bẹ láyà àwọn ọmọ ju ìyá wọn lọ wọn ló fi jẹ́ pé nígbà tó bá shift sọ́dọ̀ ọkùnrin nígbà míì pẹ̀lú àwọn ìdí kan kò sáburú ń bẹ̀ tá a padà gbá wọn dì torí pé títọ́jú ọmọ sísàkóso gbígbọmọ sọ́dọ̀ mímójútó wọn ní ìwọ ti àwọn òbí méjèèjì ni àwọn òbí méjèèjì wo wà ní sáwọn tó gunra wọn bí ẹranko ni àbáwọn tí wọ́n fẹ́ra wọn níbo ṣe tọ́ wọ́n fi ní àwọn òbí méjèèjì tá a sọ pé wọ́n lẹ́tọ̀ọ́ òun náà ni pé idha kana an-nikāhu qā'iman àwọn tó bá jẹ́ pé wọ́n so igi níbi sẹ́dí àti pé wọ́n fẹ́ra wọn fáìn ìsítàràkọ́ táwọn méjèèjì bá yára wọn tọ̀láàkì tó yẹ kó tọ̀láàkì wọn wọn kọra wọn lẹ̀ torí pé oògùn iná ìnìkọ́rẹ́ nílẹ̀ náà ọlọ́mọdé akọra wa àtàwọn aya wa àtàwọn ọkọ tí iná gbẹ́ntẹ́ ń gbọ́ wa torí pé kò sóore ń bẹ̀ torí níbi tó wà sálà subhanahu wa ta'ala yóò fún wa pé ó ní wọ́n sùlọ̀ kọ́yì kẹ́ ẹ parí ìjà rin ìbẹ̀lórí ń bẹ̀ ṣùgbọ́n oògùn náà tún ìkọ́ra ẹni torí pé tí a lọ sí ìkọ́ra ẹni ni ẹlòmíì bí ayé rẹ̀ ó ṣe rí obìnrin mi bẹ́tẹ̀ pé wàhálà ti ń kojú tọ́lọ̀ tí ọba ti ọlá pẹ́tọ̀ obìnrin náà lè béèrè pé kọ̀ mí lẹ̀ àlùkòlò ohun tí ọkùnrin mi náà tóbi mi náà kójú ọkùnrin mi náà tó pé kọ̀ọ̀bá ti pé yẹn kọrẹ nílẹ̀ ni látàyé ní òdìwọ́ kó sóhun pé ayé òun ti bàjẹ́ àtàkì àti ẹ̀rí nù àwọn ọ̀kẹ́ nù àwọn onímọ̀ wọn níbi tí àwọ̀ rẹ̀ burú dé ọdíjọ́ kẹ́ wọn ka alukur'an Allah subhanahu wa ta'ala ni hum kò aṣíwájú pé àwọn àtàwọn ìyàwó wọn àjọ kó wọn pọ̀ nínú ọgbà àlìjẹ́nnà ah tó jẹ́ pé àáfàá yẹn náà ìgbóná àbí àwọn èèyàn ti burú tó kọjọ́ rántí pé ká tó wà lìjẹ́nà pálapàla bí wọ́n bẹ lọ́wọ́ ìyàwó tọ́lọ́mù bá ti ní ọ́ qualify àkókò ní ara rẹ̀ kọ̀gbọ́n ẹ̀sìn lẹ́nu òní sí ń bẹ̀ mọ́ ṣùgbọ́n aburú rẹ̀ yẹn ti bu ọpọlọ débi pé àáfàá káyà yẹn báyìí àáfàá kan bu ẹkún ni ìyàwó wa ń bi léèrè pé kí ló dé ìwọ́kọ mi tó ń ṣé ti payọ ọlọ́run ni ìpayọ ọlọ́run ni ṣùgbọ́n ìtumọ̀ ayà ló jẹ́ pé ẹni bá ka alukurani tó gbọ́ tumọ̀ rẹ̀ ìwà àtàrí kalukurani ìmọ̀ gbádùn alukurani jẹ́ ti ń àti ọ̀gbọ́ ìtumọ̀ rẹ̀ yé lọ. wọ́n ní ohun tó ń rẹ̀ ẹ̀kọ́ bẹ̀rù rẹ̀ láti sọ fún ọlọ́run ní àwọn àtàwọn ìyàwó àwọn wọ́n jọ káwọn papọ̀ náà wà níbẹ̀ òbí tọ́lọ̀ ń fẹ́ lò torí pé òun náà ìgbàgbọ́ ń bẹ lára rẹ̀ àwọn pẹ́pẹ́ ìzátùlẹ̀ àti àlẹ́ ayatu zádàtù ìmánà òun náà wọ́n ah ṣé bí mo ṣe rí ló jẹ́ ẹmọ òun rẹ̀ kọ́ ọlọ́run dákun mọ́ kòmí pọ̀ mọ́ yà lágbájá ọlọ́run mọ́ kòmí papọ̀ mọ́ sùúrù tí ní ni pé kó kú kọ́ lọ lọ́tọ̀ kébì náà lọ tèmi lọ́tọ̀ yọ́tọ̀ mọ́ yọmí lẹ́nu wàhálà ti jọ́ wàhálà ìyàwó yẹn ti jọ́ gbàgbé àwọn àtúnṣe torí pé one alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ìkálẹ̀ kọ́kọ́ mọ̀ ni pé arúgbó ò ní wà lẹ́jẹ̀ náà mọ́tì wàá gbọ́ torí padà lómi ò ní balẹ̀ mọ́ pé jẹ́ àbá arúgbó ò wà lẹ́jẹ̀ náà ni pé kò sí ìgbádùn kan torí pé yorùbá mọ̀ sọ pé ta bá dàgbà tán inú ètè kínní èédù mọ́ ó rí ẹran ò ní lè jẹ kódà wàrà tó bá gbẹ dáadáa ò ní lè jẹ ẹja tó bá kán bá di tó bá lè ò lè jẹ àwọn ó sì lówó ó ti rọra ni pé alukóran sọ fún wa pé inna nsànàhúnná ìnṣáàn fàjà àlùnàhúnná àbíkárà tó kó sójà méjì káyà yẹn tó sọ fún ẹ kókó àwọn obìnrin arúgbó ni àwọn obìnrin náà ó kè hẹ́n àdéhùn ni pé gbogbo ọlọ́run ó tún wá dá lakọlẹ nìkan wọn gbogbo ọjọ́ wà lọ́dọ̀ egun ọjọ́ le. àtẹkọ ànígbárúgbó àlùjẹ́nà o so dípò ẹnìkan máa wọ pé àwọn ọ̀dọ́ lọ́wọ́ wà fún bàbá ẹ̀yìn ti ẹlẹ̀ ẹ̀bọ́sẹ̀gbẹ̀ kan ẹ̀ ìtiwálélẹ́yìí gbogbo ọjọ́ wà ní éèjì kan náà urban àti rọ́ọ̀bẹ̀n fáwọn obìnrin gba àwọn ọkùnrin náà kódà àwọn kan náà wọn ni mo ní thirty three lájọ wà ọmọ ọdún mẹ́tàléní ọgbọ̀n kò ní jẹ́ pé àwọn arúgbó máa ń pè é ah, àlùjẹ́nà yìí àwọn ọ̀dọ́ nìkan ni wọ́n ń gbádùn bẹ́ẹ̀ àwọn wọn lè gòkè wọn lè sékìní àwọn wọn lè sọ̀kalẹ̀ ẹ̀ àwọn akílà fẹ́ obìnrin ṣe ló jẹ́ pé wọ́n ṣe ń pè é ìyàwó báyìí láàfẹ́ láàlùjẹ́nà yẹn gbogbo ẹni tó bá wà àlùjẹ́nà láàjọ ọmọ gbádùn wọn kò sí pé àwọn ọba alágbájá ẹ bá wá gumu ẹ bá ń sèké ọlọ́run jẹ́ gbogbo wà lìjẹ́ náà. àmín. náà wọ́n tí igi bá ń bẹ láàrin wọn tí wọ́n bá wá túká wọ́n ní ìjà ọmọtọ́ yóò tọ́ sí ìyá yẹn bí ẹnu àwọn onímọ̀ ti kù lábẹ́ àdìsí ànábì sallallahu alaihi wasallam nǹkan nígbà táwọn kan ní sọ̀dá sáńdì bẹ́ẹ̀ tí wọ́n á wò pé ọmọ mi nìyí ẹn ṣe tàtọ́nà wà gbàtọ́ kìíní kan afáwà akim àti afáwà zabi àdéhìí sì ní àlàáfíà àwọn ní musnad imam ahmed wọ́n ní ìyá wa ń sọ ń jọ́nà lọ́hùn gbà bá fẹ́ já ọmọ lágídí kò túmọ̀ pé àwọn ta kàyí túmọ̀ pé o ti qualify torí pé ó yẹ kó farabalẹ̀ gbọ́ mọ́jẹ̀mú o mo fi ní kì í sọ̀rọ̀ ọjọ́ kan tọ́lọ̀mbá ní àárí kó sínú ọ̀rọ̀ ọjọ́ méjì létò méjì pé inú òun yìí òun ni agbè ibi tó ń gbé ọmọ yìí sì wà níbi ó sì lóun fẹ́ jà lọ́wọ́ mi ìtàn mi yìí òun ní àyè ìjókòó rẹ àyà mi ni mo fi títí mù bàbá rẹ wá rò pé fẹ́ jà kó lọ́wọ́ mi nígbà tá túká àníbi wa sọ fóbìnrin yẹn pé anta ahakobihi wọlé lẹ́tọ̀ àti mo tẹ́ kí a ọmọ yẹn máa lẹ́mtẹ̀ǹkìhì nígbà tó o bá ti lọ́kọ̀ míì lábẹ́tọ̀ bá ti lọ́kọ̀ mí yẹn àlàyé yóò padà wá lórí ẹ̀ nígbà tá a àwọn mọ́jẹ̀mú káde eléyìí mú bẹ́ẹ̀. so àwọn àfáwà onímọ̀ àwọn ní mazhabi wọ́n tu àwọn bá wọn ṣe ti ń lẹ́tọ̀ àti mọ̀ pé ìyá bàbá ìyá ìyá ìyá bàbá so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe mọ̀ sọ̀kalẹ̀ wá yóò ṣe mọ̀ sọ̀kalẹ̀ wá láwọn tí má ti ń tọ́ bàbá bàbá ẹni tó jẹ́ ẹ̀gbọ́n lóbìnrin nídìí bàbá ẹ̀gbọ́n lóbìnrin nídìí ìyá tó báwọn kan yẹn ti tò ṣùgbọ́n àwọn yẹn kọ́ níbi tá à ń lọ gẹ̀ǹgẹ̀ tó pé wọ́n ní o ti mẹ́ni tó lè jámọ̀ rẹ fún bá ìyá ọkọ ẹlòmíì gan ò sí tọ́pẹ́ ọkọ gan náà sọ pé mọ́ gbọmọ fún mọ́mì mi o ìyá ìyàwó mi gan náà pé a ah, tọ̀ tó wọn bá sí láyé mọ́ bàbá dájú lágbájá tọ̀ àwọn mọ́ èso rẹ̀ torí pé ọlọ́run ló wò ń gan lọ́wọ́ ìyá òun ó túmọ̀ pa wà tó jẹ́ pé tí àwọn tó lẹ́tọ̀ọ́ àti wo mọ tí wọn ò bá sí mọ́ tó lè lẹ́tọ̀ọ́ sí wa ká mọ́ bara wa jẹ́ débi pé ẹni túrò wà síyà wọ́n ti mọ̀ sọ́kalẹ̀ pé lágbájá lẹ́tọ̀ọ́ àti mójútọ́mọ̀ yìí ti ń bá sí mọ́ ṣùgbọ́n ẹ mọ́ gbé e fún nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn alibaabu zatu zilla àti mẹ́nuba alikafala àti mẹ́nuba alikini alwasiya alwilaya torí pé kí kódà tó bá jọmọ òru kan èyàn lè kó òun fẹ́ gbọ́ ọmọ orúkọ tá a ti ní fún ṣàpérò ti anabi zakariya ta sọ pé wákà fàlà ha zakariya ó ní bí wọ́n ṣe rọ́ kó tó kàn pé àwọn èèyàn eré pọ̀ tí wọ́n ń dù tọ́lọ̀ fi wá ní zakariya ni ó gba mariam ọmọ ẹni retọ́ nígbà tó wá rí báyìí wọ́n wá ní ohun tó jẹ́ mọ́jẹ̀mú táàrí lára ẹni tí ó gba ọmọ àwọn onímọ̀ nínú àwọn hadith anabi àtàwọn aya tí wọ́n gbọ́ yé wọ́n pín sọ́nà mẹ́ta wọ́n ní mọ́jẹ̀mú mẹ́ta ni gbogbo ara sí wọn ní jẹ́ mọ́jẹ̀mú pẹ̀tà àbá ti rí nǹkan yẹn ò sí káwá rí òun kò túmọ̀ pé nǹkan yẹn ti ṣe nígbà tá àbá ti fi sẹ́yìn nígbà tí wọ́n máa ń di fáwọn tí ń jẹ́ àṣàrùtù nínú usulul fiqh naam wọ́n wá ní ó kún sí mẹ́ta mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ìrìn alákọ̀ọ́kọ́ nù rẹ̀ òun náà ni ṣòrótò àmà àwọn mọ́jẹ̀mú tó jẹ́ general filisa ìwọ rìjáì táwò lára ọkùnrin ọkùnrin lẹ́ni tí ó gbọmọ tọ́ ni obìnrin lẹ́ni tí ó gbọmọ tọ́ ni ó túnmọ̀ pé ọkọ àtìyàwó já àìsí ní àti kàdíìsì kan ṣùgbọ́n ìyàwó lè mọ́lẹ́tọ́ àti gba ọmọ táwọn mọ́jẹ̀mú yọ̀ọ̀bá sí ní ara rẹ̀ ọkọ gan lè mọ́lẹ́tọ́ tó pé àtọkọ àti ìyàwó wọ́n lè mọ́lẹ́tọ́ sọmọ tí wọ́n bí láti tọ́jú rẹ̀ níbi tó bá jẹ́ pé ètò ìsìláàmù balẹ̀ nígbà tá a bá ti rí gbogbo àwọn ọjọ́ ìwọ̀nyí lára wọn ìyá ìyá ọkọ ó lè mọ lẹ́tọ̀ ìyá ìyàwó ó lè mọ lẹ́tọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lóde ó lè mọ lẹ́tọ̀ wọn tábà ti rí àwọn ọmọ jẹ̀mú yìí láti wá òkúta ní ọ̀sọ̀ kalẹ̀ fúnra wọn eléyìí nàtò ní kíni ṣòrótò àmà àwọn ọmọ jẹ̀mú tọ́wọ́ àjẹnẹ́rà tẹ́ pé gbogbogbò pé ọkùnrin àtobìnrin kó sínú rẹ̀ mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun jẹ́ mọ́jọ̀mọ́ alákọ̀ọ́kọ́ báwo la pé àfa wa èyí tó kọkùnrin àti obìnrin sínú gbogbogbò mọ́jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ti kíni ó dóbìnrin nìkan sà ní ẹ̀sà àtọ́wá ní ọ̀ṣọ́rùtùn kọ́ọ̀sọ̀ bẹ̀rẹ̀ rìjáàlì mọ́jọ̀mọ́ tó jẹ́ ti ọkùnrin nìkan níbi ṣòrótù àmà níbẹ̀ ni ìbánisọ̀rọ̀ wọ́n fẹ́ dúró lẹ́nu kò tá kó sínú nǹkan kó ní ọmọ mọ́ra rẹ̀ kíkí lọ́wọ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹ̀ gbogbogbò sọkún tá ń sọ yìí à ń sọ fún atáyése talatáyése alimuslimun tọ́lọ́ kẹsàn fún anáàlùkọ́ àti pé ẹ̀yin ló ti ń lóore jù nínú àwọn àlùfóòmà kẹmọ wá pa àwọn èèyàn dáadáa kẹmọ sún wọn lọ́wọ́ kúrò níbi aburú ọmọ ìyá ni ẹ̀dà gẹ́gẹ́ bí ògiri ilé tọ́kẹ́ bá ti lọ èkejì ní òní ẹnu ní ọ̀farako ojú ní ọ̀farako bá a ti wà fúnra wa nìyẹn mọ́jọ̀mọ́ alákọ̀ọ́tọ́ wa kó gbogbo wa sínú báyẹn torí pé àmọ̀ bẹ láyé àmọ̀ rí mùsùlùmí àmọ̀ rẹ̀ ní tí ọ̀jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwa lè wò pé lágbájá náà sì sí mi kìí ṣe mùsùlùmí báwo la ṣe kọ́ ọmọgbọ́mọjọ̀mọ́ ẹni tí ó ja ọmọ rẹ̀ wò ẹni tí ó ja ọmọ fún alákọ̀ọ́kọ́ mọ́jọ̀mọ́ àkọ́kọ́ ni al-Islam mọ́jọ̀mọ́ tó pọ̀ ọkùnrin àtobìnrin pọ̀ ni pé ọbọ̀rọ̀ jẹ́ mùsùlùmí wọ́n ní kí ló fi jọ́ jẹ́ bẹ́ẹ̀ ni pé idha kana al-mahduna musliman tó bá jẹ́ pé ní tá a fẹ́ fi sọ́dọ̀ rẹ̀ náà jẹ́ mùsùlùmí. mo rò pé yé ni pé ọmọ tí a fẹ́ fi ṣe pé lágbáyé náà mọ̀ sí kíá rẹ̀ ọmọ yẹn mùsùlùmí ni a ní gbé e fún ẹni tí ò jẹ́ mùsùlùmí torí pé kí ni wọ́n torí pé kò sí Si للكافر على المسلم ولا يجعل الله للمو... للكافرين على المؤمنين سبيلا so àtìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa wìláyà tán fún yẹn lè bímọ àti sọ̀rọ̀ ilé yẹn náà rí bí pé ó bímọ fúnra rẹ̀ ó bímọ obìnrin ṣùgbọ́n òun ṣe mùsùlùmí ọmọbìnrin yẹn wá fẹ́ lọ́kọ ọmọbìnrin òun ti gbà sílámù ó sì fẹ́ fẹ́ mùsùlùmí bàbá tó bí tí ò jẹ́ mùsùlùmí yẹn òun kọ́ ni ó sì bàbá yìí yọ̀wẹ̀ tó jẹ́ mùsùlùmí nínú ẹbí rẹ̀ tó wọ́n fẹ́ so ìgì tó lálàáfíà ní ìsìlámù tọ́pẹ́ nìyẹn ni ó ṣe bàbá yìí ìyàwó ọmọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó fẹ́ lọ́kọ wọ́n ní alákọ̀ọ́kọ́ nìyẹn àti torí ìbẹ̀rù lórí ọmọ tá a fẹ́ fi sílọ́tọ̀mọ̀ ẹni jẹ́ mùsùlùmí fẹ́ tí ọ̀bá jẹ́ mùsùlùmí tẹ́ni ọ̀bá ẹlọ́jẹ́ mùsùlùmí àmọ́ páyà fìtínà pé kẹ́nìyẹn kọ́mọ́ pa á lẹ́sìdà èyí tá a òun ni mọ́jẹ̀mú torí pé ká go into mazhab díẹ̀ lọ́dọ̀ àwọn ṣàfihìyà kọ̀tíbàtà anábìlà àti àwọn apákan náà àwọn malikiya bákan náà àwọn hanafiya wọ́n ní pápá àjùlọ tó bá jẹ́ pé ẹni tí ó wò mọ̀ ní bá jọ́kùnrin wọ́n lọ́dọ̀ àwọn malikiya àwọn ti ẹ̀túnra sọ díẹ̀ àwọn kan àwọn tó bá jóbìnrin ṣùgbọ́n ìtọ́ ìjọkùnrin ìjóbìnrin tó tẹ̀wọ̀n ìfikàrí kọjá mùsùlùmí àtàkùn ẹ̀ta fẹ́ fà á fún tafẹ́ fà òun náà jẹ́ mùsùlùmí wọ́n kàn ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ tá a fẹ́ fà yìí tó bá jẹ́ pé kìtàbíyà àtọ́kùn kìtàbíyà ni pé àwọn tí wọ́n ń sẹ̀sìn táwọn náà láwọn ní tíra ìwé òfin bó jẹ́ pé ọwọ́ ti ba àwọn òwe yẹn wọn ò sì dúró lórí gbogbo tí ń bẹ nínú ìwé yẹn àwọn àyípadà ti dé ba ṣùgbọ́n báyìí kórí wọ́n lápọ̀nlé ju ẹni tí ń sẹ̀sìn tí ò sí ẹni tí wọ́n fún ní tíra lọ kò tó bá jẹ́ kìtàbíyà ni lóbìnrin so wọ́n ní òun náà á pé ìrìnlẹ̀ kó lè wo ọmọ wà lọ́dọ̀ ṣùgbọ́n yọjọ́ ọmọ tó a fẹ́ fún ọmọ yẹn ọjọ́ ọmọ tó kéré tí ò tí ì nílà káyìí pé ó tí ì nímọ̀ nípa ẹ̀sìn tọ́lá yẹ́yìn tó ti gbọ́n tó ti mọ̀ pé yẹn babalá kí n báyìí láti báyìí àní fún onírú ilé yẹn torí ìpayà kọ́mọ́ bá pa ẹ̀sìn rẹ̀ dà ilé yìí bẹ́ẹ̀ mọ́jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì albolúhù wọ̀lá àpò ó túnmọ̀ pé wọ́n tọ́jọ́ ọkọ àtìyàwó náà lẹ́jẹ́ gbọ́ wá nìtọ̀ wo òsì ìsìláàmù mọ́ ọwá ní ọkọ rẹ kọ́ yọ̀ǹda ọmọ fún ọ ẹni tó ṣe lọ fẹ́ràn òun náà sọ torí pé òun lè tún ṣe mùsùlùmí wọ́tọ́ ló jẹ́ obìnrin ọkọ rẹ̀ wọ́n sì lóun ò lè fara dà ọkọ lóun ò lè fara dà ìyàwó ló lọ lódì kíni àbọ̀kọ náà lódì wá ní wọn gbọmọ òun ẹrù tí ó to òkú ẹ bu àwọn àfa àti ọba yín dà tẹ́ẹ̀mọ̀ wo mùsítẹ́kùbálẹ̀ ọjọ́ iwájú ọmọ yẹn nìtàlá kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tá a jámọ̀ fún ọbọ̀dọ̀ jẹ́ni tó ti màtúwà tó ti bàlágà àlùbùlùkù tá a sì ń sọ kéde pé ó ti dàgbà ní ti ń sìn kí ó sùn òun náà ti lè kó obìnrin mọ́lẹ̀ tí ó fún lóyún nìkan láwọn ohun tá a mọ̀ wò ní àwọn àmì péyàn ti bàlágà tá a mọ̀ fi ojú rí nìkan kẹ́ẹ̀kọ́ ọba kẹjọ pẹ̀lú kíni wọ̀lá ṣe ọ́ dàgbà lóòótọ́ sí làákàyè rẹ̀ náà bá ṣe kíni sọ́ba dàgbà ni wọ́n fi ní tọ́ba jẹ́ pé ọmọ èké lẹ́ni ẹ̀kọ́ tí ìbàlágà àbí ẹni yẹn sì wèrè ọlọ́mọ yàwá ń wèrè báyìí kọ́ dàgbà tó àní fún ní pé kájà mọ̀ sí lọ́dọ̀ kóhùn nìkan máa mójútó wọn àbọ̀jẹ̀ ń tọ́ da wọn torí pé kíni kò lè mójútó aláàmọ̀rí ọmọ yẹn kódà tara rẹ̀ gan àní fọmọ fúru ẹni bẹ́ẹ̀ ń ọmọ bá ń ké tọrọ ọmọ ní jíìkì gbọ́dá ni wọ́n sá ní ọkùnrin àbóbìnrin náà ni ò ti rí pé ẹnìyẹn ní skọ́skọ́ ọlọ́nkọ́ba gbogbo ẹni tó níbẹ̀ kọ́ba wò wọ́n sàn irú ẹni bẹ́ẹ̀ wọ́n là ní fún un ní ọmọ tó bá jẹun tí ò sí láàka ìlara rẹ̀ kódà kó ti bàlágà bó ti pé lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ti albolog wọ́n láwọn àlàyé lórí rẹ̀ ṣùgbọ́n ìtọ́dọ́gba náà ni pé tí ó bá ti bàlágà ta àti ráwọn nǹkan tá a mọ̀ pé ọkàn wa balẹ̀ tó so pọ̀ mọ́ ìsìlámù lára rẹ̀ so àní fọmọ fún pé kọ́mọ tọ́jú ọmọ wa kóró lè jóun lóbi ẹja wà pẹ́ẹ́rẹ́ nísìn ọkùnrin ń bẹ ọjà ní tí ò gbádùn ṣùgbọ́n sáwọ́ wò pé àìgbádùn rè ò kí ọmọ sọ̀kọ obìnrin náà ń bẹ wọn ò fẹ́ kó kú kí wọ́n máa ní wọ́n á fà wọ́n fúnra wọn sọ pé mọ́ sẹlẹ̀ pé àwọn lẹ́dọ̀ tí wọ́n ní ọlọ́mọkẹ́nitọ̀ lọ́dọ̀ kó ti ní iná wọn tiẹ̀ káṣẹ̀ fẹ́ wọn fún ara wọn nígbà wọn bá ń bímọ àwọn ọmọ wọn lè jẹ́ nǹkan wọn lè lẹ́ni tí ó mójútó wọn gbàtà wọ̀ bá sí òṣùn tó burú mẹ́ ṣùgbọ́n wọn mọ̀ bímọ yẹn fẹ́yìn kẹ́ sẹ́wọ̀n bá wọn ṣe kínni sẹ́wọ̀n bá wọn ṣàmójútó rẹ̀ ní o. lábẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta èèyàn lè jẹ́ mùsùlùmí kọ́mọ ní àmánà wọ́n fi ní alhamana tó fi dín ìlàkọ̀kàntẹ́ nínú ẹ̀sìn torí pé kí ni fàlà ìdọ́nàtàn lè fásikì kò sí pé ká já ọmọ fúpò kí torí pé lẹ́yìn alfa àsìkọ́ lẹ́yìn yuktaman ẹni tó bá jẹ́ pò kí èyí fọkànbalẹ̀ sí èyí ẹ̀ńtrọ́sì nǹkan sọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ pé wọ́n náà lè jẹ́ ọ̀lẹ́jẹ́ bàbá falẹ̀ ẹ̀ńtrọ́sì ọmọ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ pé tòun ní bá òjò jẹ́ wọ́n wá ní kí la gbàlérò pẹ̀lú alfisku tí wọ́n sọ ń ìjẹ́ pò kí òun náà ẹni àkọ́kọ́ ẹni tó yẹ ọ̀pọ̀ àwọn ìyá kẹ̀mbẹ̀ tí wọ́n fọmọ tí wọ́n bí gan tí wọ́n fi ṣe kíni wọ́n fi ń rárẹ̀ bàbá mi bẹ̀ tí wọ́n fọmọ ní ìrárẹ̀ ni yorùbá fi mọ sọ pé ẹ̀kọ́ yorùbá ní àwọn ìsìlẹ̀ àhájọ pé ọmọ òkú ayé àbí bẹ́ẹ̀ kọ́ kal istihar bi shurb al khamr ẹn tó gbajúmọ̀ tó yẹ pé gbogbo yẹn lọ́mọ pé òkú ọ̀mùtí ni lágbájá ọlọ́tí ni tàbí tá a bá lọ fa ọmọ fún ọlọ́tí ọmọ yẹn ọmọ gbogbo ilé ọtí ti ń bẹ ládùúgbò ni ọmọ yọ mọ̀ bí tí wọ́n ti ń ta ìtọ́kùtà yẹn bá mú tán ó sì bẹ̀rẹ̀ sí í ṣègbọ̀n tẹ̀sára pé ọtí ibi tó mú jù torí pé iṣẹ́ yẹn náà mọ̀ sí kíni yọ mọ̀ bí ọmọ yẹn pé tọ́ba jọ́ mùtí náà tó kìí ṣe kódà kọ́ mọ kí nǹkan mọ̀ sí gbẹ kò ní al fi d wọn à ní fi ọmọ sí ọ̀dọ̀ rẹ̀ àwọn sòrótò àmàlàwà yìí o tó ní í ṣe pẹ̀lú ọkùnrin àti obìnrin ẹlẹ́yìn tó tún tẹ̀lé ni pé àṣàrkọ̀ ẹ̀ tó bá olè tí mo jalè àní jámọ̀ sí ní lọ́dọ̀ kọ́lá tẹ́ kóun lọ́ba bímọ àwọ̀ gbọ́n àwọn tó bá yíyàn táwọn ò nírú wà bẹ́ẹ̀ tẹ́ pé kò ní bínú jù táàmù bá rẹ̀ sí pé jẹ́ kí yàyà rẹ̀ ọmọ wò ó ní wọ́n fà ń gbà míì tí ọkùnrin àtìyàwó ọkọ àtìyàwó mi ọkọ lè ti wò ó pé mo fara dà á bó ṣe rí ìwọ́n tó bá ti ń bímọ pé ọ̀dọ̀ àwọn mi làwọn ọmọ gbé tó pé mọ́jẹ̀mú kẹ̀ ti sọnù lára ẹ̀ńtọ́lẹ́tọ̀ yóò wá gbé kọ́ bọ́ sọ́dọ̀ ẹlòmíì bákan náà a'udhu billah wa zina wọláwùl mọ̀kárọ̀ ẹ̀ńtọ́bájọ́ ń sìn náà àìjámọ̀ sí ní lọ́dọ̀ torí pé lábẹ́ pé kí ni àmàna tó fi dín àti sàfẹ́kù ìlàmàánà nú ẹ̀sìn kó lọ́dọ̀ rẹ̀ ní fi ń ṣe sìn náà àìjámọ̀ fún òun sìn náà torí pé ó nana mọ̀ lọ́wọ́ pé ẹ̀ àbá ṣe dáadé ní òtí ìmọ̀ bọ̀ wá padà ṣé bàbá akíní ò tí tí wọn ò tí wá tó máa ti ń bọ̀ kọ́ sọ fún mi o àìjàmọ̀ fún ru bẹ́ẹ̀ gbàngbó ń jẹ lọ fún lágbájá bá so àìjàmọ̀ fún ru bẹ́ẹ̀ àbẹ́ni tọ́jọ́kùnrin náà ìjọkùnrin ìjóbìnrin àbẹ́ni tó bá jẹ́ pé ó ti tẹ̀rì sínú àwọn eré tó jẹ́ eré èèwọ̀ táyìlì mọ́gbà wàhálà ìtúnyẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn eré èèwọ̀ tí wọ́n pẹ́ lómi láyé látàárọ̀ dalẹ́ ibi tẹ́tẹ́ ni ọ̀kan náà àwọn eré èèwọ̀ nìyẹn èyí tẹ̀mí kọ̀ǹpútà ta tí wọ́n ti gbé káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan èyí tẹ̀ mú nọ́mbà láwọn kéréje kéréje àwọn kíọ́sìkì kíọ́sìkì tẹ̀ ń ṣe káàkiri tẹ̀ mọ̀ mú nọ́mbà ọ̀rẹ́ tó bá ti gbajúmọ̀ pẹ̀lú àwọn eléyà ní fọmọsọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ masturu lahal masturu lahal ẹni tó pé àmọ́ aburú yẹn mọ́ báyà kọ̀rọ̀ ní ń ṣe dẹ́kẹ́ láàrin àtọ́lọ́hùn Allah subhanahu wa ta'ala nìkan ni á fún lọ́mọ ṣùgbọ́n tó bá ti hàn sí wa eléyìí báwọ̀ náà wítọ́ ọmọ sọ pé ẹ ọlọ́run nílà náà kàn yín kò ní Umar radiyallahu anhu òun lọ sọ pé ẹni tó bá fi dáadáa hàn wá fi dáadáa ní àpẹ́rántì rẹ̀ hàn pé yẹ́ẹ̀s múra mùsùlùmí nì àpẹ́rántì mùsùlùmí nì bọ́lọ̀ ṣe ni ó múra ló múra òun tọ́lọ̀ ni ó fi ó ní àmọ́ fi bá a lò á wàá fi kọ̀rọ̀ rẹ̀ yá Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n pẹ́ ọ̀rọ̀ mi da ẹ̀yìn kírun yìí ṣe kínní ẹ̀yìn tètè orí pé ọlọ́run ní ká ṣe báyìí yìí bẹ́ẹ̀ àdìgbà ní ìṣọ́bà yìí ṣe léyìn ṣé ti ta outward lásán lẹ́ wò inward là ń wò wọ́n ní ah kí ló dé inú òwe yorùbá gan wọ́n ní elékuru òǹkuru náà tó ní inú òun ọ̀dà bí ọba sọ fún wa tẹ́lẹ̀ àti mọ̀ pé bí bá ti ń lo ọṣẹ tí kòkòrò òtítà lẹ́kọ́ mọ mu àgbo sí tinú àti tinú náà ló ti jẹ déta ó túnmọ̀ pé payọ̀ ọlọ́run tó ń pè ń bẹ́ẹ̀ rẹ̀ tó fi ń takà sí ọlọ́run níbi appearance rẹ̀ outlook rẹ̀ ni kò jókòó náà ni tó bá jókòó tìta ọ wà ńbẹ torí pé kò sí bá a ṣe dáná tí ò ní lẹ́ẹ̀fi tí payọ ọlọ́run yẹn bá jókòó nígbà tó pèrè payọ ọlọ́run yẹn á mọ̀ rí àtọ́tọ́ rẹ̀ níta torí ọlọ́run illal ladina amanu wa amilu salihat mo tọ́ gbọ́dọ̀ tẹ̀lé payọ ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ ní iṣẹ́ iṣẹ́ sì ní kí èso tá a mọ̀ ti pamọ́ àwọn èèyàn mọ̀ òṣìṣọ́ láti onínú rẹ̀ dá gbogbo súnà lọ́gbá létí ló ti dànù ẹtí ń ṣe odò yẹ̀yẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀wá nípa ayọ̀ ọlọ́run òun ni ẹnu ẹ̀mí kéèyàn sáṣe kìíní kẹ̀kẹ́ mi rè ó ti mọ́ ẹ̀mí yẹn dọ̀tí ti ta nílẹ̀ ló fi hàn wá. ṣùgbọ́n tó bá jẹ́ pẹ́tọ̀ ìta rẹ̀ dá tá a mọ̀ a sì ní lanú ọkàn rẹ̀ wọ́n ní lórí àpọ̀mọ̀ sí lọ́dọ̀ nígbà tá a bá tó kẹ́sìn tá a tó mọ̀ síta eléyìí kò ní a ti abidin wọn tó bá tiẹ̀ jẹ́ pé ẹni tó bá fọmọ sọ́dún tó jẹ́ pé ó jẹ́ pò kì í débi pé yóò fọmọ yẹn ráre à ní fọmọ sọ́dọ̀ rẹ̀ o kódà tá a bá ti para rí pé a ja ọmọ yẹn kò ní ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ eléyìí ni ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin náà àwọn májẹ̀mú torí pé májẹ̀mú yẹn ń tó bẹ́ẹ̀ bíi mẹ́jọ àbí mẹ́sàn òun náà ni alukudura alalikiyami bishani limakdum òun náà ni ìníkápá àti lè tẹ́kì ẹni tó pé òun gangan ò rí ẹnu ara rẹ̀ bọ́ àwa fọmọ kẹsì lọ́rùn kàmọ́ bọ̀ ẹ rí i pé bíi pé tẹ́kílífà à ń lọ fi wàhálà kọ ní lọ́rùn ni wọ́n fi ní fàlà àdọ́ ọ̀nà limankana àjíṣàn ẹni tó bá jẹ́ pé agara ń bẹ fún kò lè tẹ́kì àwọn ọmọ kọ̀ságbára fún wọn ni àní tọmọsọ́dọ̀ rẹ o wọn ni bọ́yá lè kíbòrò sí ni bọ́yá o ti darúgbó kọjọ́kọjọ́ tẹ́ pé kò lè bọ́ ọmọ wí àní tọmọsọ́dọ̀ rẹ̀ àwọn márùn àbámọ̀dé kan bẹ lára rẹ̀ tí ó kọ dí àti tẹ́kẹ̀ ọmọ yẹn àbáwọn àlébù ara kan bóyá bí ẹni tó jẹ́ pé afọ́jú ni torí pé ọ̀tọ̀ ní pé èèyàn fọ́ lójú kọ̀ gbádùn afẹ́ fún ní pé ọmọ tí ọmọ bá fọ́ tẹ́mọ̀ sí kìnnìkan ó yàtọ̀ sí pé ajá ọmọ yìí fún kóòrùn ọmọ mójútó ọmọ ni torí pé ọmọ tá àjà fún ẹni tó fọ́ lójú ẹni tí ọ̀gbá kọ́ ọmọ tí rẹ̀ ó ti jẹ́ ọmọ tóun náà ti kíni tó ti nílà káì tó láàánú tí ó lè ṣe kí a rè kéde kọ́mọ tá a fún tí ó ti jẹ́ wàhálà sí lọ́rùn. wọ́n ní àbí ẹni tó láwọn àmọ́dì ìmí tó jọrọ eléyìí tàbí tó bá jẹ́ pé ọmọ tá a fi iṣẹ́ nìyẹn lọ́dọ̀ ìyọ́ jẹ́ ẹni tí ó gbé ẹni yẹn kúrò níbi àwọn ojúṣe rẹ̀ àwọn ọṣẹ́ rẹ̀ kan tàbí tó pé iṣẹ́ yẹn ni ó kí pẹ̀ bí jù tó fi wá fọmọ yẹn rárẹ̀ àwọn eléyìí inú òfin ẹ̀sìn Allah subhanahu wa ta'ala so a ní fọmọ sí ọ̀dọ̀ ọrú wọn torí pé kò sí mọ́jọ́ nígbà tí o bá ti ní kápá àti tẹ́kí ọmọ yẹn a ní fọmọ sọ́dọ̀ rẹ̀ mọ́jọ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹrin ni so ẹni wàá mọ̀ pé ń bẹ nù ìyá tó bímọ pẹ̀lú tí ò ráyè ń bẹ nù bàbá tí ò ṣe kíni tí ò ráyè ẹni tó bá sì ráyè ní ṣe kíni ní ọ̀tọ́jú ọmọ mọ́jọ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹrin mọ́jọ́ ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún alla yakuna bilhadin àwọn àmọ́dé tí wọ́n pè ní communicable disease àmọ́dé tí wọ́n ràn dókítà bẹ́ẹ̀ni yẹn lò jẹ́ pé ó lè kó àmọ́dù yẹn ẹni tó bá nírú àmọ́dù yẹn àní fi ọmọ sí ọ̀dọ́ rẹ̀ àbámọ́dù tí èèyàn mọ́ sáfẹ́ fún yẹn bá ti rí yàtọ̀ á da dọ́rọ̀ wo ilẹ̀ màdùn jẹ́ pé ìnira àmọ́dù tiẹ̀ yóò kó bá ọmọ tó já sọ́dọ̀ jẹ́ adúwà ilẹ̀ jẹ̀lẹ́dì sẹ́rẹ̀ àtùn sẹ́rẹ̀ àtùn kàlìjámùrì yóò dọ̀ fi ọmọ nínú àwọn àmọ́di tó jẹ́ pé ìbálò lè jẹ́ kí ó ṣe kíni kọ̀ràn ẹni tí wọ́n fi sọ́dọ̀ rẹ̀ tó bẹ́yẹ ó sì wà nínú àwọn àkọọ́lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àwọn onímọ̀ níbàámu sáwọn hadith ànábì kan ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni arushd bó ṣe jẹ́ mọ́jọ́ lọ́dọ̀ àwọn màlìkíyà wa Ṣàfíìyà wọn tó bá jẹ́ dídìrín tó gọ̀ ó ní apà lápẹẹrẹ nísìn bàbá kan kú báyà bá ti yá ọlọ́mọ síbẹ̀ fún wa ọ̀sẹ̀lẹ̀ sọ́kàn náà àwọn ìyálẹ̀ lọ́bẹ̀ jẹ́ pé báyà wọ́n jẹun ni ọmọ bíi mẹ́rin sì ń kú tẹ̀léra wọn tọkàn bá kú lónìí ọ̀kẹ́ ń kú jọ́kẹ́jọ́kẹ́dájọ́ kẹrin tó bá jẹ́ pé ìyá àti bàbá wọ́n kú ọwọ́ kú ọmọ bàtà àwọn òbí yẹn ní dúkìá ẹni tó wá kù tó nẹ́ẹ̀sì tàbí àwọn ìlú kótó ọmọ gbọ́dọ̀ lágbájá òun náà mọ̀ tó tẹ̀wọ́ kọ́ra sọ fún wa pé kódà àwọn obìnrin wa kámọ́jú wọn kẹ̀mọ́ ní wọn jọ́sẹ̀ ní àwọ̀ àwọn ọmọ orúkọ ní kámọ́jú wọn ní jọ́sẹ̀ ní àwọ̀ lófin nígbà tẹ́lẹ̀ dádúkẹ́ àwọn padà fún wọn fàyìn àánà sùnmínú ọ̀rọ̀ sudan ọ̀wọ̀ ilé yìí àmìwá àlàó lábẹ́ ẹ̀bẹ̀ àyà yẹn làwọn afáàdúrà mú pé tó bá jẹ́ pé bìbìrìn èèyàn ní apà tí ni mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹ́ ló lápè òun náà àyè ibi tá a fẹ́ fọmọ yẹn sí ṣébi tó ṣèfù ni ṣébi tó ṣèfù ni pé ó túmọ̀ pé security islam ọba bàrà rẹ̀ àkókò oníjàlẹ̀ tún kalẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ táàfìjọ jẹ́ parí níbi àwọn tó jẹ́ sùúrùtù àmà tó ní ṣe lára ọkùnrin àtọ́bìnrin tá a gbọ́dọ̀ rí òun náà ni pé ẹni tí a fọmọ yẹn sọ́dọ̀ rẹ̀ tẹ́kọ̀ ní ọjẹ́ custodian ọmọ kò ní jẹ́ pé ẹni tí ọkàn mú ọmọ yẹn travel tí gbé kúrò níbi tí àti tàdé sọ́dọ̀ rẹ̀ láì ní jẹ́ pé a mọ̀ sí pẹ̀lú àwọn àlàyé tó dìrọ̀ mọ́ eléyìí tó dákan fi àárín mọ́ àtúrọ̀ mọ́ náà mọ́ o so eléyìí ibi tí a dùn lémi lórí eléyìí náà ni eléyìí. alhamdulilayi fọlọ́n bá ní sọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ lórí fọlọ́n bá ní àwọn àti abáfi tó ti kàn lọ alihuda islamic development foundation lórí àkáǹtì nàbà tààtò ní zero zero zero five one zero three one seven nine ní jaiz bank bákan náà àdúgbò fún olùbánisọ̀rọ̀ wa tí wọ́n gbọ́ ààrẹ látòrí àkórí ọ̀rọ̀ àyẹ̀sìgbọ́nì ní ohun tí ó ti fẹ́ tó wákàtí ti àti ń bá bọ̀ àwọn tí a bá wá ní ìbéèrè kan tàbí ìkejì ẹ̀sọ́ àbẹ́ta tó síwájú